a kí yín káàbọ̀ sí abala ìròyìn lórí ètò wa ètò yín Agogo Ayọ̀ àwọn obìnrin tí wọ́n ń lẹ ojú ni ìròyìn wà fún o nítorí pé àwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó náà ni ó ti jẹ́ kó yé àwọn ènìyàn wípé wọ́n ti ṣàkíyèsí kòkòrò iná orí nínú irun ojú gbogbo táwọn obìnrin máa ń sábà lẹ̀ mọ́ ojú yìí dókítà Malik Sarah òun náà ló ti jẹ́ kó di mímọ̀ ní ìlú Texas wípé ọ̀pọ̀ ìgbà táwọn obìnrin bá lẹrun ojú wọ́n á tún máa wẹ̀ mọ́ irun ojú yìí tó sì jẹ́ pé wíwẹ̀ tí wọ́n ń wẹ̀ mọ́ náà ló máa ń sábà fà kí iná orí kó máa jẹyọ nínú irun tí wọ́n ń lẹ̀ mójú nítorí pé ọ̀pọ̀ náà ni obìnrin tó jẹ́ pé tán bá ti ṣoge àfi kí wọ́n lẹ irun ojú nítorí pé irun ojú lílẹ̀ yìí ó ti wá di àṣà pàtàkì nínú oge ṣíṣe tó jẹ́ pé nígbà tó bá wà lẹ̀ tán àfi kí wọ́n sùn kí wọ́n tó máa jí pẹ̀lú ẹ̀ ó ní sísùn jíjí pẹ̀lú ẹ̀ yìí òun ò ní kó léwu o ṣùgbọ́n ẹ ṣàkíyèsí wípé tá a bá ti ń yún irun ojú yìí ní àyújù àbí pé ojú gan ń ta wá ó di pé ó ń wa mi látàrí pé alẹ́rùn ojú ẹ jẹ́ ká tètè wá nǹkan ṣe sí ká gbọn irun yìí yọ nítorí pé ó ṣeé ṣe kó jẹ́ iná orí yìí òun náà ni ó ti wọ inú irun yìí Dr. Sarah Malik ní ìlú Texas òun ló ti jẹ́ kó di mímọ̀ fún àwọn obìnrin tí wọ́n ń lẹ́rùn ojú wípé ẹ bẹ̀rẹ̀ sí ní ṣàkíyèsí o torí iná orí ó ti di ohun tá à ń ṣàkíyèsí tó ń jẹyọ nínú irun lílẹ̀ mọ́ ojú gbogbo alamọ̀ wípé dídá tọ́lọ́run dá gbogbo wa ó fi irun ojú jíǹkì oníkálukú lọ́tọ̀ọ̀tọ̀ àwọn kan wà irun ojú pépèpé ni wọ́n ní bẹ́ẹ̀ sì làwọn kan ní ṣọ̀bọ̀lọ̀ ṣọ̀bọ̀lọ̀ ṣùgbọ́n àìní ìtẹ́lọ́rùn a máa jẹ́ kí àwọn obìnrin kí wọ́n wá oge kún oge irun ojú lílẹ̀ ó ti di ohun tí àwọn obìnrin míì tí wọn ò lè ṣaláì máa ṣe ṣùgbọ́n àwọn dókítà ni wọ́n wá ń pariwo báyìí pé ẹ máa ṣàkíyèsí o tí irun ojú tó bá ti ń yún yín ẹ tètè yọ kẹ́ ẹ yẹ̀ wò torí pé ó ṣeé ṣe pé iná orí ó ti kọ̀wọ̀ iná orí ni kòkòrò kékeré báyìí tí ó máa ń sábà wà nínú irun orí ṣùgbọ́n ní báyìí ó ti di ohun tí wọ́n rí nínú irun ojú ìyẹn irun tí àwọn ènìyàn tó máa ń lẹ̀ mọ́ ojú. fún ti abala ìròyìn lórí ètò Agogo Ayọ̀ a ò ní rí jù báyìí lọ ẹ ṣe kú tẹ́tí sí wa ètò Agogo Ayọ̀ ṣì ń tẹ̀síwájú ẹ máa bá wa ká lọ.